má gbọ́kànlé anybody torí tí ojú bá ń tiẹ̀ láti ṣiṣẹ́ tí ojú bá ń tiẹ̀ láti ṣiṣẹ́ disguise kò lọ wá ṣẹ̀ṣẹ̀ olè ló bọmọ jẹ́ ẹni tó jalè ló bọmọ jẹ́ má fi gbàgbọ́ ẹ sọ́dọ̀ anybody tó bá gbọ́kànlé anybody wọ́n á já ẹ kulẹ̀ tá ti update ẹ lè máa rí lóòrèkóòrè. tó bá ti rí gbówó tí ń ku wàsó lọ wá iṣẹ́ wẹsàbọọdù wo nǹkan tó ń forí burúkú ṣe lórí social media pẹ̀lú arúgbó ara wẹsàbọọdù wa kó kọstúmù sọrùn kó sọ wá máa ṣe wúrowúrowúro ẹ wo bí kàrímọ ṣe ń yẹ̀yẹ́ jókòó tó ṣì ìbànújẹ́ láwáǹsì ẹ wo bí kàrímọ ṣe fi ṣe ẹ̀sìn àgbáyé ẹ wo bí ọ̀rọ̀ ṣe ń kọ lẹ́nu nítorí ten thousand naira ẹ wo bí ọ̀rọ̀ ṣe ń kọ́ jókòó lẹ́nu nítorí five thousand naira. these are people tó jẹ́ wípé wọ́n máa ń ba tẹni tó bá ń ṣiṣẹ́ jẹ́ tó bá rí ẹ̀dá tó ń ṣiṣẹ́ wọ́n á ba kanlẹ̀ tó bá rí ẹ̀dá tó gbé èkó rere jáde wọ́n á ba kanlẹ̀ wọ́n á ba tiẹ̀ jẹ́ ṣé jókòó tó tó tó tọrọ five thousand naira tó wá ń bú èmi ṣẹ́rí pé jókòó ò lè kò lè sórí jókòó kọ́ lórúkọ ẹ̀ wọ́n ti fún mi ní rí ni mi wọ́n ti fún mi ní rí ni mi bá mi ṣáárí ni mu afọkùgbà ìbátà yẹn síbi bá ṣáárí ni mu ẹ̀ síbi pẹ̀lú orúkọ ìyá ẹ̀ ṣá síbi fún mi. ṣá síbi fún mi ti sẹ̀dẹ̀ síbi ṣá síbi ṣá síbi fún mi jọ tó bá ń gbọ́ mi bá mi bá mi ṣá orúkọ ẹ̀ síbi àti ẹ̀fìn yẹn ṣàdàbí promax ṣó tọ́ sí àfòkúgba ìbátà kó jáde kó máa bú irú èmi láì ṣe láì rò ẹni tó ń jáde tó wá ń tọrọ five thousand naira ẹ wo bí Karimọ ṣe fi ṣe ẹ̀sìn ẹ̀sìn tí Karimọ fi gba ìvátà ṣe mi ò pray ẹ̀ fún anybody Karimo fi ṣe ẹ̀sìn gidi Karimo fi ṣe ẹ̀sìn mẹ́rin mbọ. I will not keep quiet. ṣé bí ni. ìgbà tí mo parọ́ mọ́ bàbá tí mo jáde tí mo parọ́ mọ́ bàbá inú mi dùn. kọ́mà lọ sí. wọ́n ní kí bàbá dá ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí. ṣẹ́rí ṣẹ́rí pé wọ́n dìde sọ òkú Mohbad ṣẹ́rí pé wọ́n sọ di business center ni àwa ta dúró sórí òtítọ́ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ tó ti ní mental problem wọn ò bìlífù nù nǹkan tá à ń sọ tọrọ ọ̀pọ̀lọpọ̀ ní mental problem ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé madam Karimo ilé jáde kódẹ̀ kódẹ̀ sọ kó tó sọ ó ti tọrọ darí jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ máa gbọ́. tí mò ń parọ́ mọ́ bàbá tí mò ń jáde tí mò ń parọ́ mọ́ bàbá inú yín dùn wọn ní jókòó tadé bàṣírà ọmọlára awóde yìí ọmọ ìyẹlẹpo wọn wá ní pé ìyá Lizzy kù sílé àlàpà ó lọ síbẹ̀ ó lọ rẹ́rìn wọn ní Lizzy jalè ninety one thousand nídùúmọ́ta ó ní èwo nínú yín ló lọ jalè nídùúmọ́ta mo jókòó mo ṣe bísínẹ́sì mi dẹ̀ máa sọ fún àwọn ẹ bá mi pin account number mi o ẹ jẹ́ tiẹ̀ pin account number mi ẹ wọ́n ti bá mi pin o ẹ bá mi pin account number mi o ẹ bá mi pin office line at account number mi ìwọ jókòó ẹ Basira Ọmọlára Awódèjì Awódèjì not Awódèjì Awódèjì ṣáwódèjì àbọ̀wódèjì ìwọ tó jókòó wo bó ṣe fi ẹ̀ṣẹ̀ sí àgbọ̀. wọ́n á ní kí bàbá dáríjì ẹ bẹ̀rẹ̀ sí ya gbèrè sí gbòòrò hmm? ẹ bẹ̀rẹ̀ sí. ẹ ti bọ̀ nítorí donation ẹ wo ohun tí wọ́n fi ẹ̀mí ògo ilẹ̀ nàìjíríà ṣe nítorí donation látòrí Gistlover látòrí Gistlover dórí jókòó sí mọ́ṣúárì. Si ìbànújẹ́ láwáǹsì àfọ̀gbùgbà ìbátà nígbà tá à ń sọ fún yín nígbà yìí irọ́ làwọn ọmọ yẹn ń pa àánú ìyàwó yẹn ló ṣe mí jù torí mo rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àánú ìyàwó yẹn ẹ máa gbọ́ gbọ́ oríṣiríṣi ilé tiẹ̀ tó kọ́ ni ó ní kan tí mo rí tó ń fún òun lẹ̀ gidi gan àfọ̀gbùgbà ìbátà ó dàgbò yìí máa gbọ́ máa gbọ́ máa gbélé owó ni mo gbà lọ́wọ́ ẹ̀ mọ́tò ló máa fa tó bá gbà mo gbà kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ kí ni mo gbà kí ni mo gbà. àrímọ́ tó bá ní mọ́tò ló máa pa ẹ sọ fún pé mọ́tò ló máa pa tọmọtọmọ ọmọ èèyàn kan ní ẹ̀nà ó lè ṣe bí àsè Karimo ìwọ ọ́zù ní eléyìí tọrọ bára ni má jẹ́ gbóhùn lẹ́nu ẹ̀ ìwọ ọ́zù ọmọ iṣẹ́ iṣẹ́ ni ẹ gbogbo òdílé kan ni ẹ oríire àwọn òbí ni ẹ ò ṣèbànújẹ́ òbí bíi tiẹ̀ wá ní mọ́tò ló máa pa tọmọtọmọ ẹ̀ wá fàyọjọ́ le tó bá láyàjọ lẹ́nu ìjà fún ṣé ń gbé jáde ní òfẹ́jọ́ jàre òun gbọ́ mi pẹ̀lú airport kàrímọ́ ṣé èmi ni mo. ẹwọ ẹni tí wọ́n kí kú oríire lọ́jọ́ tán bí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí ẹkú orí wọ́n ní kí lẹbi wọ́n lóbìnrin làtìlẹ ṣóbìnrin rè ìbànújẹ́ láwáǹsì àfòkúgba ìbátà nítorí five thousand naira tó bá níyà láyé tí yẹ ò ṣẹ̀ sí báyìí tó dẹ̀ ṣèwọ̀nba tó lè ṣe fún ẹ mú fóònù ẹ kó o pè kó ní mọ́mí i love you pè mí kó o ra bójá fọ áfúlọ̀tì kó o kọ́ fún màmá ẹ. bó bá wà nílùú òyìnbó pè mí bójá áfúlọ̀tì kó o rà kó o kọ́ kí màmá ẹ wá máa kí ẹ ń bẹ̀ tó ní ìyá tí yẹ ò fi ẹ̀ṣẹ̀ sí báyìí tí yẹ ò fi kádàrá ẹ tí ò fi exchange fún donation ẹwà àtúbọ̀tán ọ̀lẹ́ olè olórí burúkú ẹ̀ lẹ́wà àtúbọ̀tán odidi ọmọ ẹnìkan ẹwọ́ ẹ fi ń ṣẹ̀sìn ìyá èèyàn kan ẹwọ́ bọ́ ṣe fi ń ṣẹ̀sìn màmá tó bí ẹ lọ́mọ tó bá ṣì wà láyé àsìkò tó yẹ kó o nílé lórí rèé kó o jókòó láàrin àwọn ọmọ ẹ àti màmá ẹ máa gbọ́ ẹ wá wẹ̀sìn yẹ. dájú bí ṣe pé àwọn òdì jẹun èpè sanra. bàbá ẹ jẹun èpè stroke ní stroke náà. má jẹ́ má lọ wọ àwọn. ẹni tó sáré lọ fò bá bàbá yẹn ìyẹn ló gọ̀ tí ò ti fò wọn ìyá ẹ olórí burúkú tó ń tẹ pupa láwáǹsì ìyá ẹ olóòṣì tó ẹpọn máa ń do kiri ni ìwé òkà iṣẹ́ ọwọ́ tán ló ti sákùnrin látọmọdún mẹ́rin wọ́n rò nǹkan wọ́n bá yí ẹ̀jẹ̀ sí gbòòrò ni o mọ iye ilé ọkọ tó wà ní o ti wà nílé ọkọ kẹsàn-án báyìí bàṣírá bàṣẹjẹ àṣìyèrè ọmọ ìbànújẹ́ láwáǹsì àfòkùgbà ìbáta. bá ò ní wá bàbá àmúkálá ò ní wá kò ní dá fún bàbá àmúkálá ògùn bá wọn ní. ẹ̀gbọ́n nígbà tó ń gbowó kó ń dùn ọlọ́run ló mú kí lórúkọ yìí sọ fún yín gbà yẹn pé ń tẹ̀ ń ṣe fún bàbá Mohbad yìí ò dáa sísítà mi kàrí ṣebí mo sọ gbà ẹ pé sẹ́tọ̀ ọ̀pọ̀ Madam Karimo tàbúrò ẹ̀ níjà o àwọn wèrè ló lọ dájà lẹ̀ torí donation reason tó ṣe ń bú bàbá ẹni pé bàbá Karimo ò bá dá sí o òrè náà ṣe fún o wọn bá fọlọ́pàá gbé sí i á ní kẹ́ wá dáwó ẹjọ́ ó ti mọ̀ pẹ́yìn àsìnìwáyé ẹ máa dáwó ẹjọ́ torí tí ò bá sí donation báwo nìyẹn ṣe máa jókòó tó máa rí ikú lẹ̀ tádẹ̀ tí ọrùn bọ̀ nítorí donation. tó bá wà ògún bá ń jọ àbí kí ló jẹ kò ní dá fún bàbá ẹ mú káyìlá fẹ mo ní kí wọn wá kí bàbá ẹ tẹ̀lé kí ìyá ìyá adájẹ tó tọ́ bàbá ẹ. ẹ̀yin olórí burúkú àsìníwáyé tẹ̀ ń dáwó <laughs> ẹ̀wọ́ ẹni tẹ̀ ń dáwó fún àwọn tẹ̀ ń dáwó fún ẹ wo bẹ́ẹ̀ ni wọ́n ṣe mú jẹjẹjẹjẹjẹjẹjẹ abádẹ́ ni kẹ́ ẹ wá ralẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni amount kẹ́ ẹ má tàjò gbèsè kẹ́ ẹ má tàjò gbèsàjò ẹ ti ṣiṣẹ́ títí òtútù ti mú gbogbo orun orí yín orí yín ti dàbí orí dáàdì mi bàbá Àbíjàwara ẹlòmíì inú yín gbogbo skin ni òjò lọ́mọ bàṣírá bàṣẹ jẹ́ ìbànújẹ́ láwáǹsì àfọkúgba ìbátà wọ́wọ́ owó wọ́wọ́ owó ṣe yọ sọ́rọ́sọ́rọ́ ọwọ́ bílọ́níà olórí burúkú ọwọ́ rẹ̀ ti pòlò ti pòlò àṣàn pọ́fàtì kó bẹ́nu ẹ ṣe mú jẹjẹjẹjẹ ẹnu ò mú jẹjẹjẹjẹ lórí pé kó o tajà ẹnu ò mú jẹjẹjẹjẹjẹ lórí ìrìn kó kó oru pàrágà ẹ kó sáré nínú ọdọ̀pù kan ní kí ló ṣe é kó ní à ah, ó fẹ́ exchange kádàrá àwọn ọmọ ẹ̀fúnpára wo bẹ́nu ẹ ṣe mú gègé lẹ́ni tó ti fọjọ́ kan fún ẹ lówó àwa tá a dẹ̀ rọra ń fi ìwà pẹ̀lẹ́ ṣe bísínẹ́sì wa ẹ̀tú wa máa ẹ̀ ló kọ̀nà tá a fẹ́ gbégbá tán bá ló kó dùn ló làgbẹ̀dẹ̀ ń kọ̀ táwọn náà ó gba báárà tì àwọn tó fi báárà ṣàánú ẹ wo ṣe ń sọ̀rọ̀ sí wọn kàṣàkàṣà àwọn tó fi báárà ṣàánú ẹ wo ṣe ń sọ̀rọ̀ sí wọn ìwà alámùbọ́ jàtìjàtì ìwà alámùbọ́ jàtìjàtì ó gba o tì ó tún ní ìwà ó lọ́rọ̀ gidi lẹ́nu tó lè fi mú kọ́sítọ́mà báárà mọ́lẹ̀ ó bó ṣe ń sọ̀rọ̀ sí kọ́sítọ́mà oògùn ẹ̀ ló fún ẹ tó bá jẹ́ one naira ni ó ti fún ẹ ìjọ táwa ti ń ta ilẹ̀ níbí àní pírọ́blẹ́mù ilẹ̀ rí i àbí ta ló jáde rí pé mo kówó ilẹ̀ fún Lizzy o Lizzy ò fún mi nílẹ̀ ẹ wá wo endurance táwa fi ń ṣe business táwọn ọmọ olórí burúkú ìbànújẹ́ láwánsìn tí wọ́n dẹ̀ dúró pé àfi kó bàjẹ́ fún àwọn tọmọtọmọ Yorùbá ẹ ronú ó gba bára ẹ wo ṣe ń sọ̀rọ̀ sí kọ́sítọ́mà àwọn tó ràn án lọ́wọ́ lọ́jọ́ tí ò lóúnjẹ ọjọ́ tí ò lómi tó fẹ́ mu kò ní menstruation pad kò sí ohun tí àwọn ọmọ ẹ fẹ́ jẹ kò sí ohun tí àgbésùn ẹ fẹ́ jẹ èyí tó ń pè lọ́pọ̀ ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ bàbá ọmọ ẹ̀kọ́ ni àgbésùn ẹ̀ ni o ilé ọkọ kẹsàn-án ló wà o ẹ wọ àwọn tẹ́ ẹ sọ di arọ nínú ayé ẹ wọ àwọn tẹ́ ẹ sọ di arọ tẹ́ ẹ ń dáwó fún kò tí ẹ ní tìjú kò wò pé ah níjọ́ tẹ́bi ń pa òun Kàrímọ́ fún òun lówó oúnjẹ wọ́n rò wọ́n ròyìn pé ìjọ kò lówó tó fẹ́ fi jẹun rárá Kàrímọ́ ló sìn lòun sí láti amẹ́ríkà kí wá ní Karimo lè ṣe fún nílé ayé yìí tí kò lè ní àmúmọ́ra ṣerú àwọn eléyìí ló fẹ́ tajà torí wọn ò níwà tán lè fi tajà ẹ wo gbogbo àwọn tó ń ba ayé jẹ́ yìí ẹ wo gislova ẹ wo ẹ̀sà kánsà olóbó pèpè tó bu ẹ̀tí yọ ẹ wo lórí burúkú ìbàṣírábàṣẹjẹ ìbànújẹ́ ìbànújẹ́ láwáǹsì àfọkúgba ìbátẹ òkú ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ ń dáwó fún ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sáwọn kọ́sítọ́mà yín ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí àwọn aláàánú yín rè àwọn tó jáṣọ àṣírí tó ń bò yìí ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí wọn yìí ọjọ́ tí mo ti ń talẹ̀ ìjọ́ òní mo ti sọ̀rọ̀ sí kọ́sítọ́mà báyìí mkg ọjọ́ tí mo ti ń taṣọ ọjọ́ òun lẹ ti gbọ́ pé mo sọ̀rọ̀ sí kọ́sítọ́mà báyìí níbi tí ayé mi ẹ lọ mú wá nǹkan tí mò ń lò rèé nǹkan tí mò ń lò òun rè nǹkan tí mò ń lò rè ọjọ́ tí mo ti ń tà á ìjọ́ wo ni mo ti sọ̀rọ̀ sí customer gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá mi rajà nítorí ọlọ́run kí lẹ lè sọ nípa Lizzy Anjorin báwo ni customer service mi báwo ni conversations èmi àti yín mo challenge yín ni o ibi tẹ́ ẹ bá ti rí ibi tí Lizzy Anjorin tó ti sọ̀rọ̀ kàṣàkàṣà òun ṣe pé kọ́sítọ́mà ò kí bí mi nínú ẹ sábọ́ọ̀dù ọ̀dẹ̀ lẹ́sì olórí burúkú tó lọ́wọ́ lánàá ó fẹ́ wọ ankọ̀ tó lọ́wọ́ ankọ̀ ti ayé àtijọ́ olówó pọ́kú lélẹ̀ ìbọn ó dúró re wò ó ìwọ tó láwọ̀ ó rí aṣọ àsùnwọ̀n nígbà mi ọdún tó lọ kó sí lánàá ó ráṣọ ni ó ṣiṣẹ́ owó sí lọ́wọ́ ẹ̀yin olórí burúkú blackmailer ẹ̀ níwà tẹ́lẹ̀ fi tajà ẹ̀ níwà tẹ́lẹ̀ fi kó bísínẹ́sì jọ ẹ ní wà tẹ́lẹ̀ fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ dẹ̀ máa set àwọn innocent people tó ń fi ayé wọn tó fi ń ṣiṣẹ́ ẹ máa set wọn ẹ máa bà wọn lórúkọ jẹ́ olórí burúkú ìyá ẹ Basira olórí burúkú ìyá ẹ Basira ìyá ẹ tó ń tepo ńlá wá ń sìn ìyá ẹ tó ṣayé wá olórí burúkú akúmámojú di ìyá ẹ tó bá jẹ́ pé ìyá ẹ ń ṣiṣẹ́ ni ìyá ti kó ẹ bọ́ ṣe ń bá kọ́sọ́mà sọ̀rọ̀ yẹ á ti kọ ẹ̀gbọ́n yẹn bá kọ́sítọ́mà sọ tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ owó kó má máa wá sọ́nà ìwà tọrọ five thousand ten thousand wà á mọ value owó o ò ní rí diamond kó rò pé kò tà ní o ò ní jókòó sórí social media kó o ní ìyáláyà ẹ̀ ń tọrọ owó olórí burúkú akúmọ̀mọ́jú díẹ̀ ó ní èmi ilé mi ń tọrọ bá rà ó dòrò dì as a single mother mo ti challenge ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin níbi ìbàyìí tó o bá bá mi sọ school fees ọmọ mi rí jọ pé chat yẹn síta tẹ bá lọ kọ̀ǹkọ́ ti fake fake chat kò máa gbé àpò yẹn jáde báyìí máa fi fi yíṣẹ́ sí tẹ bá lọ kọ̀ǹkọ́ ti fake chat ẹ mo challenge ẹ lọ bá mi wá ọkùnrin tí mo pè rí pé owó lé mi ti fẹ́ tán wá bá mi sanwó lé despite fà pé mi níyà mi ní bàbá mi ò lẹ́bi mi ò lára mi ò lójúlùmọ̀ lẹ́gbàá òróró ọ̀rọ̀ bàbá mi kì í wá ẹtì láyé kórè oko líle láṣẹ ìlúmọ̀ gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ nítorí owó fún ẹ ó dọ̀dẹ̀dẹ̀ wọ̀ ó gbọ́ mi lọ mu wá lọ mu wá lọ mu wá am a product of self-made wọn bíran ọ̀yà láyà ẹ̀ látòrí ẹ́sà bọ́ọ̀lù lórí gíslọ́fà tó gbé iṣẹ́ olórí burúkú tẹ́ fi ń jẹun ìwà ẹ̀ tó bedroom slippers